الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلو أترى عليكم إكي àti àánú rẹ̀ kọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà anabi wa náà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àdìyàmà olùwàmọ́sá kàwa náà kúnnú wọn o àmín lẹ́yìn náà mo kí àwọn àlùfáà wa àwọn ní onínǹkan tòní àwọn àlùfáà wa Sheikh Yahya Turab ọlọ́run tí ó ní kí ẹ dájọ́ dùnú ìtọ́nà tí ẹ wá ń kà á ó kù oṣù àlàlọ́tà ó kù ọ̀sẹ̀ ó kù ọjọ́ ó fi wá di pé ọlọ́run náà ní kọjọ́ bá wa láyé ọba wa láyé rọ̀ olùwà dúpẹ́ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. inú orí ọlọ́run tó ṣe pé èèyàn bá mọ̀ ọ́ ọ̀tọ̀ ọ̀pẹ òun ni kéèyàn nírú ìkan dùnú báyìí lọ́nà gẹ́gẹ́ bí mo ti wí kódò mi ọ̀tọ̀dún kan láti máa wò pé nígbà báyìí ni èyí tí ọ̀tọ̀dún kan yóò tó sùn oṣù báyìí ni oṣù wa ń di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń di ọjọ́ ibi eléyìí tó kù sí iná mo rò pé láàrin òní sọ́la ni ìdùnnú náà lọ́lọ́run ó jẹ́ àfi ṣe gbogbo ẹ̀ o ọjọ́ ìdùnnú tá a dá sójú ọ̀nà ìdùnnú náà ló lọ́wọ́ ṣe fún wa ìdùnnú náà lọ́wọ́ wà á jẹ́ kí ọ gbẹ̀yìn ẹ̀ fún ìyàwó àtọkọ rẹ̀ àti mọ̀lẹ́bí nídìílé ìyá nídìílé bàbá nídìíyàwó àti nídìí ọkọ. mo fi ikì yìí láì ní gba àsìkò púpọ̀ torí rọ̀lẹ́ la wà yà nísìnyí magrebi ọ̀wọ́lé. àwa náà ti ẹ̀ dẹ́rọ ẹ̀ wò àmọ́ bí wò pé ọlọ́run dájú kò ń hó tó tá a wà ní ìdíje kò gbọ́dọ̀ o mẹ́jẹ̀ jẹ́ bí ìyàwó akọ. ọlọ́run níjà máa padà dìbò òun lè ẹ́ fi foríjì mi pé àyè onígbà mi kí n máa dárúkọ gbogbo ẹ̀yin àlùfáà wa gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa ẹ dákun kíkì kí àwọn alájí àyà yìí mo fi kí gbogbo yín náà gẹ́gẹ́ bí akọ̀mi àfa kọ̀mọ̀rọ̀dín ti yín lẹ́ẹ̀kan àtẹni tí ọ dákọ̀ àtẹni táwọn náà tí wọ́n ti dákọ̀ mo wá kí gbogbo àwa tí àwa bá wọn dunnú náà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nígbà tí àwọn bàbá ìyàwó ń fún mi pé àwọn sáfẹ́ kí n wá nírọ̀lẹ́ jímọ̀ káwo tí wàá bẹ̀rẹ̀ àmàlà tí wàá ń jíjẹ láti bẹ̀rẹ̀ jímọ̀ ni wọ́n ní àmọ́ ẹ̀ wàá báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run. ń gbọ́dọ̀ sàbòsí àwọn sẹ́kì Yahya kìí ṣe pé mo rójú wọn inú ẹni tí ọlọ́run ta nínú kéwù ni wọ́n tí ọlọ́run ọba ní kékewọ́ kápá wọn àwọn ọ̀kápá kéwu torí rìn èèyàn méjì ní kéwu lónìí o àwọn míì kéńké pé gbogbo ń tẹ́ bá rí àwa náà ké bẹ́ẹ̀ bá ní àyà yí ẹ̀ lọ́wọ́ àdídì báyìí bẹ́ẹ̀ bá ní eléyìí rí báyìí ó tún rí báyìí náà ní ti fẹ́ nú àmọ́ gbogbo ẹni ọlọ́run bá sàánú tọ́lọ́run bá ní kíkẹ́ wọ́ kápá rẹ̀ ntí mo gbà lérò pẹ̀lú kéwù kápá ẹni ni pé gbogbo ntẹ̀yìn ọba ṣe yóò gbé sórí òṣùwọ̀n alikitaabu wa sunna pé ntí mo fẹ́ ṣe yìí o kí ni lànà ọlọ́run kí ni sunna ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn alájí àyà ní kí n wá mo mọ̀ pé ẹni tí ó ti gbé sórí òṣùwọ̀n alìkìtàbù ọ̀sùnà ni wọn kò jẹ́ kí n ní tàrà dúdú rárá àmọ́ láti kílíà rẹ̀ torí a gbọ́dọ̀ máa dá ìrújú lẹ̀ fáwọn èèyàn ńgbàtí ọwọ́ á di pé níbo wọ́n ti rí inú súnà pé bẹ́ẹ̀ ọba sí ìyàwó kó tún kọ́ ṣe wá àṣìkalẹ̀ lẹ́yìn lẹ́yìn àlàásárì. ọlọ́run kó ṣe àgbọ́yé ìsìlámù rọrùn fún wa jù báyìí lọ. nínú yusrul islam ìrọ̀rùn ìsìlámù tá nàbí máa ké fún wa sallallahu alayhi wa sallam pé ad-dinu ìrọ̀rùn lẹ́sìn yìí o kìí ṣẹ̀sìn nira o olúwa kò ní lára látàrí pé kẹsìn wọn o nínú yusuf islam ni atafiriku bẹ́ẹ̀nà lẹ́ẹ̀bẹ́dá ti wà láàdá ká máa yàtọ̀ láàrin ìtànpè ní bàádà àti ìtànpè ní àlàádà torí pé níta bá kó méjèèjì sórí pẹ́rẹ́gì kan náà yóò nira kó ṣe pé ní gbogbo ntí a bá ṣe ní bàádà àti lálàádà òṣùwọ̀n kan náà la máa fi ń wọ̀n pé ẹ̀rí rẹ̀ dánú súnà pàǹdàbí ṣerú ẹ̀ sallallahu alaihi wasallam ń gbé pàǹdàbí ní àwòkọ́ṣe wa. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر تنين ومن لا يرجو الله واليوم الآخر وانا لان نرجي كبا دي أولون رون القيامة سيدا كاين وما بعدين bọ́bá yẹ kó wú ọlọ́run láti ṣe é bẹ́ẹ̀ à ní choice àmọ́ ẹ tọ́lọ́run ọ̀bá ni ó lé nínú ẹ̀sìn ẹ fà lé o ó kílẹ̀ alátojú ayé anábùa muhammad sallallahu alayhi wa sallam wípé ọ̀rọ̀ albidà àdádálẹ́sìn madkhaluha alibada ibi tí ó máa wọ̀ òun lọ̀rọ̀ bàdà ẹ̀rí bàbá ti fa bídíà bàùn bàùn bàùn tá a fà á ti ń fi ń bọ́ sínú àlàáda. No yusuru islamu yanqalibu ila harajin shadid ìrọ̀rùn tí olúwa fẹ́fẹ́ mi àtiwọ́nú islam yọ wà lé mà wà lọ́wọ́ àmà nàbì tí wọ́n nu wa kalẹ̀ sallallahu alaihi wasallam pé walan yushadda ahadun ad-dina illa ghalaba ẹni ó fa islam lé ju bólúwa ti gbé kalẹ̀ lọ òun ni ó sùn o kí ni mo fẹ́ fàyọ́ ń bí eléyìí ni pé àwọn àkíyèsí kan ń bẹ tí ó yẹ ká máa wí lọ́pọ̀lọpọ̀ látàrí tí mo sọ yìí pé ká má gbàgbé pé ìrọ̀rùn lọ́lọ́run fi ṣe fún wa ni wípé bọ́rọ̀ bá dọ̀rọ̀ ìbáàdà kí la ń pè ní ìbáàdà gẹ́gẹ́ báwọn àlùfáà ti ṣàlàyé rẹ̀ wa ala ra'sihi sheikhul islam ahmed ibn abdulhalim ibn taymiyah rahimahullah. Ibn Taymiyyah jẹ́ oyé wa nínú tírà rẹ̀ al-Ubudiyyah pé gbogbo ń tàn pé ní ìbáadà torí bàbá pé ìbáadà ìbáadà ẹlòmíì ọmọ ju ààwẹ̀ ìrun ájì ìbáadà parí gbogbo ń ti ń jẹ́ ìbáadà ni téèyàn fi ń wojú rí ọlọ́run téèyàn dà níyàn pé ataqarrabu ila Allah bihada bí a ọlọ́run ni mo fẹ́ fi nǹkan yìí sí ọ bọ́ba ti ṣe pọ́rọ̀ ìbáàdà la pè é àyìn ẹnìkan ò ní àṣẹ àti hun ìbáàdà kan lẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wasallam ntẹ̀yìn bá ti ní ẹ̀sìn afẹ́fisìn lọ́hùn ní o afẹ́fisìn ọlọ́hùn kò sẹ́sùn kan lẹ́yìn àpò àbí pé mẹ́rin rẹ̀ wá níbo la nẹ́bi ti ṣerú ìbáàdà báyìí tòrò ànẹ́bi náà lọ kìlọ̀ fún wa kalẹ̀ sallallahu alayhi wa sallam pé iyyakum wa muhdathatil umur. aṣọ tuntun dáa ilé tuntun dáa mọ́tò tuntun dáa àbí dání òwú àmọ́ nẹ́bí ní tuntun ọ̀dá nú ẹ̀sìn tó ń gbé wáyé o ìyẹn ni pé ntẹ́ mọ ohun lẹ́yìn òun aburú ni o iyyakum wa muhdathatil umur ní ti torí pé olúwa ti pé ẹ̀sìn lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wa àmẹ́ ẹ̀rí ẹ dákun torí pé àwùjọ ibi àjókòó lónìí yìí níbi irú ìyàwó àwọn ṣáàzù yáyá irú àwọn tí mo rò pé wọ́n á bá ń bẹ̀ náà la bá àwọn àlùfáà ó wà dáàdì kéwú náà yín náà múra ọlọ́run sẹ́yìn láàfá o àbádùá nìkan ọ̀rẹ́ o òun ni pé àfi ká là wọ́n lẹ́la lọ̀rọ̀. gbogbo ń tí a bá pè lẹ́sìn gẹ́gẹ́ bí mo ti ń wí àfi ká rí nǹkan gbẹ́sẹ̀ lé o àmúlùwò kí ó le débi pé ntí ọba wọnú ta ń pè ní àlàáda táwa náà ti sọ di yorùbá di àlàáda èyí wọn ò di dandan ká ṣẹ̀ṣẹ̀ rẹ̀ rí i pé báyìí lànà bí n ṣe ń gbèsè ayé rẹ̀ sallallahu alaihi wasallam nínú rọrùn ni o ṣẹ̀rí bàbá wa fà á báwọn kan ti ń fà á lónìí ẹ yóò nira irú ẹ̀ làwọn kan fà fà fà fà fà lónìí kọ́ra ń lu Ìlọrin tá a ti ń sọ̀rọ̀ yìí báwọn ìyàwó wọn bá wá gbé ọbẹ̀ kaná tí ń hó èyí tí wọn fi mú síbí tí wọn èrò tí wọn ètò wò wọn wà lọ jáde níjì torí pé wọn ò rí lákọọ́lẹ̀ pa lò síbí anabi ò lo síbí lóòótọ́ kò rújú sallallahu alayhi wa sallam. àmọ́ ǹjẹ́ nìkan lo síbí yataqarrabu biha ila Allah ẹnìkan fi síbí sin lọ́hùn. àwọn tí ẹlòmíì ọwọ́ á ti gbọ́ ni pé ọ̀dà téèyàn bá ìbádàá wọ̀ béèyàn bá fi oúnjẹ téèyàn sínú ńkọ́ ńgbà tí ń gbáwẹ̀. kò sí ní tá a lè yọ ìbáàdà ń àníyàn ní ma kéńjì àláàdà di ìbáàdà ara sẹ́tà níyàn máa ń ṣe àlẹ́ ọ̀dà níyàn ọ̀dà níyàn ẹnu bọ́ ọ̀bá dà níyàn látàṣẹ́ṣù kọ̀wọ́lé ọ̀nígbàládá. àmọ́ àlàáda àníyàn ló lè yí padà kókó kọ́ wá di kíni kò dé àmọ́ ìgbà tó bá wà ní inú rọrùn ìsìláàmù ni pé olúwa fààyè gbà wá lópin ìgbà tá a bá ti lòfin ọlọ́run òun làwọn àfáà máa ń sọ pé ntí máa wọ báàbò làádà huwa alhalal awul haram ọ̀rọ̀ aládà òfin tiẹ̀ ni pé halali ni àbí haramu ọ̀rọ̀ ìbáàdà ni pé sísúnà ni àbí bìdíà torí bàbá rọra láàrin yìí á padà mọ fanti ọmọ sọ onísúnà lẹ́nu lápèjúwe ìmúbọ̀ wá bí eléyìí tá a wà yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ahlùsúnà òun náà ń bí ma àwọn ìgbọ́n rẹ̀ sì ń bí àwọn àbúrò rẹ̀ ń bí wọ́n sì ń kó ti wọn. àwa wá gbọ́ súnà yé débi pé kọ́dọ̀ gbọ́dọ̀ dínran àkíkọ́ ẹ̀ẹ́dù báwọn ẹ̀sì gẹ́ fisi náà ra ha fáwọn èèyàn tá nẹ́bi ń dínran tá nẹ́bi ń ro kà fáwọn èèyàn àti fẹ́ gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ bá wọ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ àní ní choice mo ti wí àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó pọ̀ kọ́dà nígbèsí ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam náà antum adra bi umuri duniyakum anabi ní ah, bọ́bá jẹ́ pọ́rọ̀ ayé yín ni o kọ́dà ẹ lè mọ̀ ẹ́ jòun lọ o àmọ́ bí n bá jíṣẹ́ fún yín pé báyìí lọ́lọ́ ní ẹ ṣe èyí ń lẹ̀ gbọ́dọ̀ bí mi pé èsè tó bẹ́ẹ̀ torí náà ẹ dákun tí mo fẹ́ fi ṣe mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ mi nìyẹn òun ló jẹ́ kí n gbà láti wá torí mo mọ̀rú ẹni tó pè mí pé gbọ́n náà bá rí i pé nǹkan kan rọ́ǹgì ń bẹ̀ wọ́n ní fi lọ mi èmi náà wá wò pé ah, aládàá wa ń lọrin wọ́n ní aládàá wọn ń bòmí náà wákà làwọn ẹ̀mí ọ̀ dá lónìí tí wọ́n máa tàdírékè àbí kéńgbé ní tàwọn míì àwọn mi ó sì lólórin tí wọ́n pè irú ọjọ́ òní pé ìwọ ni ọkọ wá kó tó di tọ̀la gan báwa bá wá wò pé ah báwa bá jòkóo tá à ń palẹ̀ mọ́ pé a ṣe ìyàwó lọ́la ẹnu bá a bá jòkóo nìna aládàádáadáa ni èyí tá a fi máa sọ ní tí ọ̀dà kábàárà wa sọ̀rọ̀ lọ min hazal ba wallahu alam olùwọ̀ba lọ́mọdé nìkan kan wa lọ àmọ́ bó ti hàn sí mi ní mo rò pé bẹ́ẹ̀ náà lọ́ hàn sáwọn ọ̀sáàzù wa yáyá torí bàbá rẹ lómìn tí ọmọ wa wí nǹkan míì àmọ́ ń tọ́ jẹ́ àkórí rẹ̀ òun ní dákun ẹni ọlọ́run fi ṣẹ̀rí àrán ó sòpin ya rẹ̀ ọ̀tọ̀ ní ojúpọ̀nà ọ̀rọ̀ ìbáadà ọ̀tọ̀ lójúpọ̀nà ọ̀rọ̀ àlàádà bàbá falẹ̀ bí mo ti wí bí mo ti wí níjọ́ kan gbìkan á padà bá a débi pé. Pe àwọn ọmọ haúsó bí àwa yorùbá léèrè pé ìmọ̀lẹ́tì rẹ̀ rí kéèyàn ọmọ jẹ tuwo ìmọ̀lẹ́tì rí kéèyàn mo ẹ̀rí ẹ̀dà pé kéèyàn ọmọ jẹ tuwo àwa náà pé mọ̀lẹ́yìn náà ti rẹ̀ rí kéèyàn ọmọ jẹ mọ́sá ẹ̀mẹ́rì ẹ̀ wá kò sí nídìí gbogbo nǹkan wọ̀nyí ọmọ ibo bí wàá gbé mọ̀lẹ́tì rẹ̀ rí ẹ̀ máa yín agbádá <laughs> àwa náà pé mo ní wọn náà ti rọ́gbọ́n náà àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí sẹ́rí tí a bá ti fà níyẹn yìí ṣe bá a dà ẹ jẹ́ kó wà lójú ọ̀nà àlàáda tá a máa lo hukmul halali wal haram njẹ́ èèyàn bá gbé njẹ́ ọ̀dà kalẹ̀ tọ́lọ̀ ńlẹ́ gbọ́dọ̀ jẹ́ ìyàwó ló pè ní ọmọ ló pè ní a gbọ́dọ̀ jẹ́rú nǹkan bẹ́ẹ̀ torí náà ọlọ́nkọ́ sàmẹ́ni ẹ̀mí àtẹ̀yìn o nígbà mo ti clear eléyìí. ọ̀rọ̀ yànjú tí wọ́n wá ní kí n bára wa sọ lẹ́nu wọn bá àsìkò péréte mo ti wí gẹ́gẹ́ bó ti ṣe pé rọ̀lẹ́ la wà mo ti pín ọ̀rọ̀ náà lọ́kàn ara mi sí bíi ọ̀nà mẹ́ta ń báyàwó sọ̀rọ̀ òun náà lọ lọ́rọ̀ lónìí àmọ́ tiẹ̀ kì í fi bẹ̀rẹ̀. mo fẹ́ bá àwa mọ̀lẹ́bí sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ kò túmọ̀ mọ̀lẹ́bí ti àwọn tí wọ́n pè wá lónìí nìkan o gbogbo kó wa wa náà ni mọ̀lẹ́bí ń bi tí a ti wá. kí làwọn nǹkan tí àwa náà nídìí kí wọ́n pàkíyèsí wa sí pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ à ń fẹ́rẹ̀ ni à ń gbéyàwó à ń sinmi lọ́kọ. kódà ọwọ́ àlàníyàn mi bọ́lọ̀ ń bá lásìkò ọwọ́ àbẹ́ẹ̀ àwa tá à ń lọ báwọn èèyàn ṣèjọ́ ọmọ yẹn káwa náà ránra wa létí tí làwọn tá à ń ṣe tó lu ọ̀fẹ́ irú opportunity yìí náà la ní káfí ránra wa létí ẹlẹ́ẹ̀kẹta náà ni ọ wà kan ìyàwó yọ wà gbọ́ tiẹ̀ tọkọ rẹ̀ náà tá bá mẹ́nubà yọ bá tọ́jú ẹ̀ yọ máa lọ jẹ́ iṣẹ́ fún un látàrí ìbá ọkọ àtìyàwó sọ̀rọ̀ yìí nínú àwọn ojú tí ń wọ wájú mi yìí ẹlòmíì náà máa múra arú nǹkan báyìí ẹlòmíì ẹ̀ eh, ó ti ṣèkan ó tún fẹ́ bí àṣà àwọn ṣéèkì wa dr akorede ó fẹ́ bọ́ sí two hundred level kọ́dà àwọn dókítà wíńjọ́ náà gbé three hundred level làwọn wà báyìí ń tà wọ́n ẹ̀rọ àwọn tó bá fẹ́ wọ fọ́ náà ṣe sẹ́kọ̀ lè inú rọ̀rọ̀ tá a bá bá ọkọ àti ìyàwó sọ ọlọ́run ojú owó lò fáwọn náà àkọ́kọ́ ọ̀rọ̀ mi lónìí ọ̀rọ̀ yanjú ni o ilé àfa àlàwà. hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam mo fẹ́ fi bẹ́yìn òbí wa sọ̀rọ̀. anabi ni in ja'akum man tardawna wa khuluqahu fazawwijuhu wa fi riwayatin fa illam tafalu takun fil ardi fitnatun wa fasadun ariyab. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi dájú ọ̀rọ̀ kọ gbogbo bímabíma pàtàkì jùlọ àwa tá a bímọ obìnrin tí ọlọ́run ó tó bẹ́ẹ̀ pé àwa ni wọ́n wà á tọrọ nǹkan lọ́dọ̀ wa. sẹ́mi pa àwọn kan ń bẹ lónìí sheikh láwọn ìlú kan irú tí wàhálà tọkùnrin máa ń ṣe lórí mo fẹ́ fẹ́yàwó òun obìnrin ní máa ń ṣe lọ́dọ̀ tiwọn o àmọ́ bọ́lọ̀ ti tó òun làwa tó ní ní nàìjíríà yìí òun ni pé ọkùnrin àtàwọn òbí tiẹ̀ àwọn ni kí wọ́n lọ lé obìnrin ilé àwọn òbí ẹ̀ wípé ọmọ yín báyìí ẹ fún wa ọmọ wa báyìí fẹ́ fi ṣe ìyàwó ànábì wa gbà yín mọ́rin ẹ̀yin òbí wa sallallahu alayhi wa sallam ẹ kílẹ̀ yìí máa béèrè bí wọ́n bá wá bá yín lónìí kílẹ̀ ànábì ni ẹ béèrè. ànábì ní sallallahu alayhi wa sallam ẹ máa wọlé ẹ ọ ẹ ǹlẹ́ ànábì ní in ja'akum man tardawna dinahu sọ́kọ̀ ìyàwó ni àbí àbí ọ̀rẹ́ ọkọ ìyàwó ọmọ rìn. <laughs> anabi sọlọ sọlọm ní gbogbo bímọ bímọ bí ẹni ẹ máa wọ ẹ wọ ọ̀rọ̀ tá anabi sọ sọlọmọ sọlọ anabi ò pé kéèyàn fọmọ rẹ̀ fún anybody la ìgbé anabi ti ní gbogbo ẹni ọba ti wá tọrọ ọmọ ẹ máa fún anabi ò wí bẹ́ẹ̀ o sọlọlọ ọ̀rọ̀ sọlọ bàbá tí ọmọ ti ń jẹ ọmọ là nẹbi náà ara wa nu Ọlọ́run tọlọ ń ṣe fáwọn àlùmọ nẹbi sallallahu alaihi wasallam òun ni pé gbogbo ń tí wo pé ọ jẹ́ ànábì jẹ́ bọ́bálá bí amani òun náà bí bó ní àwọn ọmọ rẹ̀ ṣe bákan gbogbo àwọn èyí tóun bí ọ̀kan náà lọ́gbẹ̀yìn ẹ̀ bó ní kékeré làwọn òbí jẹ́ ti jọ jùlẹ̀ ọmọ ọdún mélòó là nẹ́bi táwọn òbí jẹ́ ti lọ sallallahu alaihi wasallam torí náà ẹnìkan ò ní ní excuse àti máa bàbàrà ń tí ọ̀jẹ́ ọ bàbàrà tí ọ wàá torí ẹ̀ máa rúfin ọlọ́run yá irú eléyìí kọ́ o irú èwo anabi sọlọ sọlọm ni bẹ́ẹ̀ bá rẹ ni ọ wá bá yín nǹkan méjì ni ẹ wò bẹ́ẹ̀ bá ti rí méjèèjì yìí anabi ní fàṣẹ wùjọ ẹ dákun ẹ̀yin òbí wa ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ o kí ni nǹkan méjì tá anabi ní ẹ wò sallallahu alaihi wasallam anabi ní dinahu wa khuluquhu ẹ wò ẹ̀sìn ẹ̀ ẹ sì wo ìwà rẹ̀ sẹ́ríkà anabi náà sallallahu alayhi wa sallam anabi fún wa lára pé ẹlòmíì lè lẹ́sìn kọ́mọ níwá ó lè lẹ́sìn kọ́mọ jọmọlúwàbí òun là nàbí fi ní tọ̀rọ̀dọ́wọ̀nà dínàhú wọ́kúlùkọ̀. amẹ́ni ọlọ́run bá ní kẹ́ẹ̀rí méjèèjì lára ẹ̀ ẹ̀sìn ìwà eléyìí táwa ń dàpé tá à ń pè ní ọmọlúàbí kó lójú tì gbogbo ń tà mọ̀ níwàá ni anabi níbẹ̀ bá ti rí nǹkan méjì tá anabi wínú o sallallahu alayhi wa sallam anabi ní fazawiju ẹ̀fúnru ẹni náà ní ń tọ́ tọrọ lọ́dọ̀ yín o òun nìyàwó anabi ọ̀wá dákẹ́ sallallahu alayhi wa sallam anabi níbẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ báwa ti ń kọ̀ tá a ṣe bẹ́ẹ̀ láwùjọ wa lónìí anabi ní kí ni ó jẹ́ result yẹ takun fil ardi fitnatun wa fasadun arid anabi ní tẹ́ ń kọ́ lẹ́tà sí lórí ilẹ̀ òun ni fitina bẹ́ẹ̀ ọlọ́lé kí ọ̀sán mọ̀ pé fitina tún fitina ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ ẹ̀ náà nù anabi ní fitina lẹ́ ń kọ́ lẹ́tà sí wọ́n fasadun arid àti wà bàjẹ́ tí ó gbodò tí ó kalẹ̀ tí ó kakò. ẹnìkan sọ ń jò níyì ọsọ ó sì wí ó mo jẹ ẹnìkan kan ò rí já tí ó fi lọ ìgbè tá ń lè jáde yàn yín nísìnyí pé kọ̀sọ́ máa lé lé àwọn ilé tiwa o látòkè délẹ̀ kọ̀sọ́ máa lé èmi ọ̀rẹ́ nìkan rí challenge o bá a bá wí yàn yín náà tọ́ bóyá àwọn ilé o méjèèjì lè jáde dé <laughs> àti ilé àwọn ń gbé gbé ilé àwọn bàbá wa ah, fọ́mà mufti àwọn bàbá wa pọ̀ kájí irú wọn lè jáde àmọ́ mo rò pé ó lè difficult láwọn ẹ̀bẹ̀rẹ̀ náà sábà ní tanra wa. níta nàbí ń kémi rẹ̀ ń lọ nánu sallallahu alaihi wa sallam. ànábi níbi ẹ̀ bá ti dúó níbi tóun ní kẹ́ ẹ dúó tí ó ṣe pé ní ntí ọkàn ẹ eh, òun lẹ̀ ń béèrè. takun fil ardi fitnatun wa fasadun arif kílẹ̀ yín béèrè lónìí ẹ̀yin òbí wa méjèèjì yóò tiẹ̀ kàn yín kódé yìí tó bá lẹ́sìn gan làdánwò <laughs> yà séyìí tó dúró tì mí bíi wà nù kan tó dúró wájú mi bíi wà nù kan o <laughs> àfikọ́ tẹ̀ bíi tú èyí <laughs> bẹ́ẹ̀ àti ọlọ́run ni wípé lẹ́yìn kárùkù fọlùwà tó dá wa àìrùkù fọmọ ànábì àdámà kódà rẹ lòmíì kí a ṣe àwọn onírúgbọ̀n lọ́lọ́ mú wa gbé ọ̀fẹ́fẹ́ bẹ́ẹ̀ dá ànábì ni ẹ kọ́kọ́ wò nù sallallahu alayhi wa sallam man tardawna dinahu wa khuluqahu àmọ́ ànábì yẹn o ẹlòmíì nírúgbọ̀n ó ṣe súnà àmọ́ kọ̀ lọ́mọlúwàbí. ẹnu òtí wá láti sọ nígbà tá ànábì ti wí sallallahu alaihi wasallam ànábì ní bírú ẹ̀ ní ẹ lè dúró lórí ẹ̀ pé ọlọ́mọ ìwà rẹ̀ ọ̀dà bá ti rí méjèèjì yìí èyí tẹ̀yìn ń wá lónìí ẹ̀yìn òbí wa ìwá ní fìtínà lẹ́ ń fa o ìbàjẹ́ lẹ fi ọ́ kálékọ́ ti ń etí àwọn òbí ọ̀yọ̀ǹda rẹ̀ kọ́ lọ ilé ọkọ sí ni pé iṣẹ́ wo lọkọ rẹ̀ ń ṣe. à ó ní iṣẹ́ lọ́wọ́ òbí mi ò ní stéètì ní ń bá ṣiṣẹ́ àbí from experience ní ń sọ̀rọ̀ o mo jọrọ ọmọ tó wá complain fún mi rí pé kí n dákun kí ni mo lè bá òun ṣe sí òun àti ọmọ táwọn fẹ́ fẹ́ ra àwọn àwọn ti ṣe tán àmọ́ àwọn òbí rẹ̀ ní èlò wọn fún yín níbi iṣẹ́ ẹsẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ń ṣe. mi ń ṣòro tí nìka ìlé tiwa ni pé lọ́ọ́ wá sí federal inú mẹ́jẹ̀mú yìí nígbà tí ọmọ orí ọlọ́run ẹlòmíín wá lókà gan kèérì ẹ dákun ṣe ń tọ́lọ̀ ní ẹ wánu ànábìtì wa kìlọ̀ takunfil ardi fitnatun wa fasadun arir. ọmọ tó bá lóun ti ṣe tán ó ti ṣe tán ló fún yín o bẹ́ẹ̀ bá jẹ́ ó bí abùkátà rẹ̀ lọ́nà halali ó bí ya haramu òun ọ jẹ̀yà ẹ̀yin náà jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run torí yìí ò tó fún wọn náà lẹ́síkúùsì pé ńgbà táwọn òbí mi ò ti wá gbà ní àmọ́ dọ́gbọ́n sí ni wọn náà bá lòfin fún ọ gbọdọ amẹ́rẹ́yìn òbí dẹ́yìn náà gbégi dínà halali ẹ̀rù jọ wájú ọlọ́run. àti ọmọ tó gun ọ̀kadà wàhùn náà ní ọkọ̀ tó lórí ṣe àìbò ń bẹ́ ń kéèyàn ọgbọ̀n ọ̀kadà bí ọba ti lówó mọ́tò. but the main thing tá à ń sọ fúnra wa lónìí ni pé kí lànàbì ni a wá kí làwa ń wá sallallahu alaihi wasallam. gbogbo ntọ́lọ̀ ń bá kọ fáwọn ọmọ yìí ó ní láyé wọn ò ní àmọ́ ẹ̀yin ẹ má jẹ́ pẹ́yìn lẹ́gbẹ̀gì dínà halali táwọn ọmọ yóò fi wá wà fọ́ọ̀sì láti máa bí ya bùkátà wọn lọ́nà haramu torí reality nu ẹ má jẹ́ atanra wa o. òbí mi ẹgbẹ́ kí ni òun wá dínà wúwà hólùkọ̀ wọ́ kàn ọmọ ìyá àfikọ́ parí Master <laughs> Master degree ọmọ obìnrin pé bàbá parí Master látó látó ní ó tó lọ ilé ọkọ ẹ̀dá kan ọmọ tí òun ti wá mọ̀ pé bóyá three hundred level four hundred level lọ́wọ́ ní University, ọmọ pé òun ò lè dúró mọ́ torí àdámọ́ ni gbogbo òbí tó bá wá gbégi dínà fún un pé ọdẹyìn ọdún mẹ́ta ọdẹyìn kínní bí ọmọ yìí bá lọ bí abùkára bùkátà rẹ̀ lọ́nà àhàrà òun náà jìyà o kìí ṣe excuse o gbogbo ọgbọ́n tí àwa rò pa wá gbọ́n òun àti contraceptive àtòmí àtàyìnyọ sọnù kọ̀sọ́kan tó ta dànù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó rí kọ̀kọ̀ tó rí gbangba amẹ́yìn òbí ẹ̀yọ̀ tì yín kú o ẹ má jẹ́ ọjẹ́ pé ẹ̀yin ni wọ́n ní àwọn ni wọ́n gbégi dínà halal fún wa. nínú tí mo tún fẹ́ gbẹ̀yìn òbí wa mọ̀ràn tá ànábì òní ẹ wá a àfẹ́ kó wọn pọ̀ ni <laughs> àbí àfẹ́ kó wọn pọ̀ a wà ní kí ẹ̀gbọ́n ọmọ ní twenty two years of age àbí twenty one kó dó dàbúrò rẹ ọmọ seventeen eighteen tí ara ó sì gbà tóra gbọ́dọ̀ tanra wa pé mo fẹ́ kó gbogbo yín pọ̀ ní. ẹ jẹ́ á béèrè kí ni lànà ṣẹ̀ríà wa là ń dààmú ara wa èwo la gbòòrò kó pọ̀ <laughs> eléyìí tẹ̀yìn rò pé ẹ fẹ́ ṣènáwó ńláńlá ẹ tẹ́ǹtì ń kò díra wọn lọ́wọ́ àmẹ́ sọ wọ́n di halali ara wọn ìyẹn ni pé ẹ ṣe yìgì gbogbo ọjọ́ tí wọ́n bá wá ṣe tán ah, àtìrẹ́ ni tí ń wálé láti láti ilé ọkọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba àlàǹsì bí àṣà àti wà lọ́rin yàn yín ẹfun lálàmísì rẹ̀ ń gbà wọn. ẹ má torí àlàǹsì fọwọ́ pa òfin ọlọ́run lójú. àfẹ́ kó wọn pọ̀ ní ẹ̀ẹ́dẹ̀yà kankan. bọ́bá yìí pé ntẹ́yìn ń rò ní ti ìjọ ká kó yànjọ káwọn èèyàn pọ̀ bá a ti máa tanra wa pé afẹ́kára yọ gbọ́ kérò ọ̀run ọmọ ọmọ tí ń jọrùn wa kí lọ́ọ́ kárọ̀ ọ̀run bíi bíi ntẹ́yìn ìsẹ́yìn àyín bẹ́ẹ̀ bá mọ ti ń jálì kìá mọ́ ẹnìkan ò ní rántí ń ṣe ìyàwó mọ́ bá ti dọ̀hùn ìyàwó. àmọ́ bá a pé yìí náà ni hámù wa bá a bá ti rìn lọ́nà haramu bí mo ti wí kọ̀ láì fi àmọ́ ẹ mẹ́jà fa ẹ mẹ́jà fọwọ́ pa òfin ọlọ́run èyí tọ́ba ọmọ tọ́ba yẹ ká yọ̀ǹda rẹ̀ pé á ọ̀dà á so igi tiẹ̀ bí bá sì fẹ́ so igi àwọn àlùfáà wa wọ́n jòkó yìí bóyá ká jẹ́ ọmọ yí àwọn èèyàn ẹ̀ẹ́ mo wà ń bì kan lẹ́kọ̀ọ́ níbi ṣé ìjẹ́ ìwà àbí nǹkan àbí àti málàmọ́sù náà mo ní déyàn bá ní two thousand yóò ṣe yìgì wọ́n ní five thousand lẹ́kọ̀ọ́ yàn yóò ṣe mo ní yóò ṣe two thousand ó ṣe ńlọrin ní yìgì tí ó sọ yín di halali ara yín àwa là gbọ́ yé ọ̀tọ̀ ni wàlí máa fẹ́ kóyàn lẹ́nu jọ àfẹ́ gbàga àfẹ́ gbàtẹ́ńtì bẹ́ẹ̀ bá ti ṣe haramu bẹ́ẹ̀ kì í ṣe haramu àmọ́ tí ń jẹ́ pé ẹ di halali ẹ ṣe nìkáhù bí ẹ bá ní two thousand naira yóò ṣe é kódé èèyàn lè bí ọba ní sàdáàkì tí ó fún ìyàwó rẹ̀ wọ́n máa jẹ sàdáàkì ń gbèsè ìgbé mo promise rẹ ọkọ ìyàwó rẹ́rìn mọ́ kí wọ́n jẹ gbèsè <laughs> àmọ́ báyìí rẹ̀ bá wà bẹ́ẹ̀ àyè ń bẹ nínú ìṣẹ̀rí àbẹ́ kéèyàn promise ìyàwó rẹ̀ pé n ti ń fún ọ ní àmọ́ kò tí ì sínlẹ̀ kọ́dà bẹ́ẹ̀ àrùn yìí wọ́n bá sì padà wá dùn débi pé mọ́jẹ́ yọ̀ǹda rẹ̀ fún yẹn mọ́wulẹ̀ fún mi ní nǹkan kan mọ́ ọ̀la ìfì ẹ má jẹ́ ọ jẹ́ pé yìí ń láwa torí ẹ̀ máa kọlu òfin ọlọ́run in ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu in lam taf'alu takun fil ardi fitnatun wa fasadun 'arib. ẹ̀yìn tẹ̀yìn òbí wa lọ́kùnrin nílé ọkùnrin nílé obìnrin ẹ dákun ẹ bá wòye sáàrin yìí o ẹ mú òfin tọ́lọ́run ẹ mú lọ́kùnkúndùn o lẹ́kùn ìgbà tọ́lọ́hún náà dààmú wa tí òde kò lè mọ́ wa pé mọ̀sẹ̀ léyìn ń pọ̀rọ̀ àládá bẹ́ẹ̀ bá ti ṣe haramu àmọ́ ẹ má torí páwa fẹ́ sàládà fẹ́ sàládà láàmú wa fọwọ́ pa òfin ọlọ́run rẹ. ìran ọ̀rọ̀ kejì gẹ́gẹ́ bí mo ti promise òun ni pé àwa tá à ń báwọn èèyàn ṣèjọ lónìí inú àládà tó dáa ni àwọn ṣéèkì wa wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ ń dé láti Ìbàdàn nísìnyí ẹ̀gbẹ́ tó gbé wọn wá láti Ìbàdàn ọkàn wọn gbọ̀ngbọ̀ngbọ̀n ni mo rí mọ́lá Abdulhakeem náà fi rí nísìnyí àbí mọ̀ pé ọ̀rẹ́ mi mọ́lá Suleiman kódò tún pè mí jẹ̀ta pé òun fẹ́ rán mi létí ní ogin dákun kí n mọ́ gbàgbé ilé àwọn ní bí ẹ bá ẹkọ́ náà gbìn òun náà bá wá aládàtọ̀ dáa ni ìmọ̀ sùn ẹbí pọ̀ àwa tá a wà nítòsí náà ká bára wa dunnú ká bára wa yọ ọ̀dà àmọ́ lérí tí mo sọ lẹ́ẹ̀kan nìna ṣé a máa bílẹ̀mù ọlọ́run pé ìṣètò jẹnu ó dùn ni àbí àtúngbọ̀dọ̀ máa dọ́lọ̀ lẹ́bi bíi pé èyí ṣètò jẹnu ó dùn torí pé n ti ń ṣẹlẹ̀ lónìí kábẹ̀rẹ̀ láti ìlú àfa ìlú Ìlọrin tá a wà yìí òun ni pé bọ́ bá di ọjọ́ ọjọ́ ọjọ́ ọ̀náwó. gbogbo ntí ọlọ́run ọ̀yọ̀ǹda là á máa ṣe kódà ẹni tí ń pa òfin ọlọ́run mọ́tẹ́lẹ̀ tẹ mọ́ lánàá ẹjẹ́ ó dijọ́ ọjọ́ ọjọ́ náwó ẹ̀ sì mọ̀ nígbà oníjàábù náà bá tún ń kàn dí sóń lù yọ wàá dàbí ìgbà tó pé ní ọlọ́run èsè tó jẹ́nu ó dùn á sì takò òfin rẹ̀. wọ́n ní omi ọtí ẹ̀sọ́ ìjáàbù nù yẹnyẹn ni yóò wá ta gèlè bẹ́ẹ̀ ni àwọn òde kan bẹ kọ́ làwọn ò fún wọn lófin ni pé gèlè ni ẹ ta wá o ní reception yìí o kí ló dé kí ló dé bọ́lọ̀wọ̀n ọba má gbà wá láàyè ká kójọ ńjọ́ dùnú àlè kójọ bọ́lọ̀n bá wá yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ tí ò pé kí ti wó rí bi tàwọn kan tí wọ́n dájọ́ kan tí ó di nǹkan míì wọn lọ́wọ́ èsì tá a máa wá pa tá a máa fọwọ́ pa òfin ọlọ́run lójú nítorí ìpinnu wa ń dùn. à ọ̀rọ̀ ọ̀run ni <laughs> ọ̀rọ̀ àsìkò ọ̀run ni kódà lómi ó tún sọ pé ẹ bá ń ṣe náwó ni nìka yìí lọ́ọ́ dá làásàrì bọ́ba tiẹ̀ yálà làásàrì pẹ̀lú kódà ọmọ mi lọ́mọ obìnrin sọ́jáde ńlẹ́ẹ̀rẹ́ tẹ́ ẹ ti mọ̀ pé ọmọ yìí pẹ̀lú hijabu ni ẹ sì rogo ọlọ́run bọ́ bá di jọ́hun àfikún náà tọ́ ètè kọ́ wá polo ara ẹ̀ síta pé àwọn èèyàn máa sọ pé bí wọ́n ti máa ṣe nírú ọjọ́ nínú o. ẹja bẹ̀rù ọlọ́run o àlè dọ́lọ̀ ńlẹ́bi kó nínú ó ṣe nínú wo dùn o inú tí wọ́n gbọ́dọ̀ wá dùn débi pé ọlọ́run sọ nínú wo dùn náà àá fọwọ́ pa òfin rẹ̀ lónìí ọ̀yọ̀ǹdò ní o àbí ìgbà tá à ń wí báwọn fọlọ́ ni àti tó bẹ́ẹ̀ ká dọ́lọ̀ ńlẹ́bi àwa ni ẹ jẹ́ ká àṣẹṣà ara wa ara ń tí mo wí lẹ́ẹ̀kan náà ọlọ́run gbà wá láyè kínú ó dùn lọ́nà àlàálì islam gbà wá láyè ẹ̀ bàbá ti ṣe ń jẹ́ ọ̀fẹ́ mẹ́ẹ̀. àmọ́ kọ́ wá di pé afẹ́ ṣèjọ́ àwa ju àjùjáàbù àwa ta gèlè lọ́fẹ̀ẹ́ lè máa wọ́n lọ́fẹ̀ẹ́ lè máa kan wáyà gbogbo ẹni tí ń taru gèlè báyìí jẹ́ ń kí àdìsí ànábì fún ọ sallallahu alaihi wasallam. sinfani min ahli nari lam arahuma lójú ayé ànábì àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ànábì láwọn kan bẹ́ẹ̀ nú àwọn ọmọ ẹ̀ná ìran méjì ni ọlọ́run ò pé mi ànábì orí wọn ìyẹn ni pé wọn ò bóun láyé àmọ́ wọn ń bọ̀. sinfani min ahli nari lam arahuma nínú àwọn méjèèjì tá ànábì ká ànábì ní káàsìyàtún àríyàtún máìlàtún mùmìlàtún aláàrú ùsì hinna ka asinimatil bukt gbogbo ẹ̀ là ń rí bí ìgbẹ́ wa lónìí. káàsìyàtún àríyàtún wọ́n dà nǹkan búra lóòótọ́ àmọ́ òhò ni wọ́n wà ànábì lójúwe rẹ̀ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ee aṣọ ń bẹ lára lóòótọ́ àmọ́ gbogbo ń tọ́lọ̀ ní ààbò ní ń ta yìí wọ́n láwọn aṣọ àgbákò kan ń jò dé náà wọ́n máa wọrú ẹ̀ wọ́n ti la igbá àyà báyìí ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run nítorí wọ́n yọ̀ǹda fún wa kò lè jẹ́ excuse fún wa pé inú wa ń dùn àfẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọmọ mọ́fìn kan wá lónìí. ju tí ọba yọ̀ǹda kọ̀ yọ̀ǹda èyí tó yọ̀ǹda fún wa pọ̀ ju tí ọ yọ̀ǹda lọ. adákùnrin yìí ń ní tàwa tá à ń bá àtàwa tá à ń ṣèjọ àtàwa tá à ń bá wọn ṣe é. ẹ má jà kóbó ń jọ ẹ rí ní tẹ́ẹ̀fì kóbó ń jọ ni pé sóun ló pè yín ẹ sì ṣe kọ̀ sọ fún yín pé ẹ dákun ẹ ẹ ṣeun ẹ máa lọ. torí bí ẹ bá rí pé yín ó kó báyàn kó ṣe bẹ́ẹ̀ o bọ́ba ti fẹ́ bọ́ lẹ́nu mọ́tò pé alájà ẹ dákun ìjà ìbò bó ṣe bòrí náà tẹ̀ máa ń bò tẹ́lẹ̀ òun náà ìborùn ẹ dákun òun dà á ẹ dákun àyọ̀ǹda yín kò tí pọ̀ jù bíyànjú bá máa ń ti ń ṣe o ní tìtorí pé wọn ó kó bóńjọ ń gbé bóun ló pè wọn òun lọ́ fààyè irú nǹkan báyìí gbà wọ́n gbogbo à ń kọ̀dí sóńlù à ń ṣe kínní nílùú àfa wọ́n sọ bórun nù bí wọ́n wá so mọ́ wọ́n so mọ́ kíní báyìí èyí tó tiẹ̀ bàyàn nu jẹ́ ni pé èmi àmà àwọn obìnrin mi tó yẹ pé wọ́n èrí báyìí kí jò tó dé <laughs> ó ti wá di ijó dùnú tó wá di pé òfin tọ́lọ́run òṣìṣẹ́ mẹ́yà yìí èyí tó sì jẹ́ tàwọn ọkùnrin náà nu tó kó gbogbo wa pọ̀ wọ́n máa pèrún kọ́dà lẹ́sẹ̀ mọ́sálásí àti wàá ń bì kan jọ kan kèé lọ́rin o alfáà tí àwọn alfáà tí wọ́n ní wọ́n so igi náà ní pé sẹ́wọ̀n pé wọ́n ti mọ tàwa kan bá ti rán àṣẹ òkọ́ mọ́rù báyìí pé àwọn ọkùnrin yóò da ìjọ wa rú o èyí tí ń sọ́rí fọgbọ́n bíráìbù wa kalẹ̀ pé tọ ẹ dákun lónìí yóò sẹ́mọ̀ pé irú òní yìí ọ̀ya kọ̀kọ́kọ́ sí irun wọn àsìkò lónìí náà wàláì bó ti wí nù <laughs> àbí pé nọ́ọ̀sù kan ló mú wa <laughs> ẹ dákun ṣe mọ̀ pé gbogbo nǹkan náà ni kọ́kọ́ sírun àsìkò lónìí náà nítorí kìnnì ẹ wọn ó túká bí wọn bá lọ mọ́sá kí wọn ó túká. àkórí ọ̀rọ̀ òun ni pé ẹ dákun ẹ mẹ́jẹ̀ á máa wù àbí ìgbà tá à ń dọ́lọ̀ lẹ́bi pé èsè tó jẹ́nu ó dùn ẹ á dúpẹ́ fún un ní ká sì dúró lòdì wọn bó ti nínú ó dùn wọn eléyìí ni níwọ̀n bá sókísókí náà ni tàwa tá à ń bá àwọn èèyàn ṣe ìjọ àtàwọn oúnjọ náà. ìwà fi àdàgbà ọ̀rọ̀ náà rọ̀ sọ́dọ̀ ńgbà ọlọ́run jẹ̀dí lọ́kọ̀ ìyàwó náà dé mo ti ní ìran ìyàwó rẹ̀ sí ọ tẹ́lẹ̀ pé kọ́bọ̀ tọ́jú tiẹ̀ kọ́bọ̀ tọ́jú ọ̀rọ̀ tiẹ̀ kọ́mọ jíṣẹ́ fún ọ àmọ́ lọ́wọ́ á níwọ̀n náà dé ọgbọ̀n kẹ́ẹ̀ kọ́dọ̀ wà bá gbọ́ tiẹ̀ náà ìtọ́ bá gbàgbé ọ̀ràn léjì ara sẹ́tọ̀ ọmọ ṣe nu o ẹ̀ẹ́dá tọmọ pé wọ́n wí báyìí ń jọ ti èyí tóun náà bá gbàgbé ìwọ náà ọmọ ẹran létí pé wọ́n sì wí báyìí fún yín o ọlọ́run ó jọ ọ̀rọ̀rùn fẹ́yìn méjèèjì ẹ̀rí mọ̀ràn tèmi fẹ́yìn méjèèjì kò ilé àlùfáà nìyàwó rẹ ti jáde ọmọ àlùfáà lọ yóò jẹ́ kí iṣẹ́ ntí ó ṣe ọrọrùn pẹ̀lú òkú ọlọ́run. a máa gbọ́dọ̀ máa ránra wa létí kọ́dà bí yẹn já àfáà náà bọ́jọ́ máa fáà náà ká ránra ẹni létí ò ṣe kankan. àkọ́kọ́ ọ̀mọ̀ràn tí ń gbà yín ni pé àwọ̀ ní tàn yín o torí kò sí ẹ̀tàn nínú tá ànábì mú wa sallallahu alaihi wípé ẹ jojoojúmọ́ ni inú yẹn máa dùn síra yín dundundundun nílé olóyin nu o ẹ̀rí marital life kò lè máa dùn jojúmọ́ o the bitter truth nu. ìwọ máa imagine lọ́kàn rẹ nísìnyí ṣé báwa náà ti wà báyìí rí àbí àwọn ṣé ìfúnwa àwọn jẹ̀ ti pẹ́ mẹ́jà wa lọ. ọmọ imagine nísìnyí pé kí ló lè fa kémi pẹ̀lú rẹ̀ ọjà ibi tí mo fẹ́ràn rẹ̀ dé yìí ẹ̀ẹ́dì tí rí lójú yẹn náà nù. No òun náà máa rò mí tóun náà jókòó ń pè àjà kò ṣeé ṣe bọ́ bá ṣe kọ́ lọ́wọ́ ẹ̀xẹ́mpì ilé kan pé ẹ̀yin ò ní í jà kò ní í sí àṣọ ilé wo lọ́yẹ kọ́ lọ́wọ́ ẹ̀xẹ́mpì ilé anagba Muhammad ni sallallahu alaihi wasallam anabi náà ní gbólóhùn àṣọkọ láwọn ẹ̀yà ńlá wa Umar wọlé ńjọ́ kẹ́tí ń kọ̀m̀plé Radiyallahu anhu pé àwọn ìyàwó wa ń gbà tá a wà Mẹ́kà àwọn ò rí báyìí nígbà wọn sì wá papọ̀ pẹ̀lú àwọn ará Mẹdínà àwọn náà wá gbọ́n mọ́ alọ́wọ́ àdẹ́bí ni sọ́ra àwọn tí ń bẹ́ nù léwu nítawọn náà ń wí fún mi kò tó dé <laughs> torí náà àwọn ò ní tàn yín o alùsùn lè tàn yín <laughs> ìgbà tẹ́ máa fi gbọ́ra yín ọlọ́run ó jọ pọ̀ dùgbà tí gbùngbùn fún ọ àmọ́ kò lè ṣe kọ́ mọ́ wáyé ẹnu bọ́ba wá wáyé bẹ́ẹ̀ sì máa manage crisis ló kù. ìfẹ́ yìí méjèèjì márùn bẹ́ẹ̀ ti jókòó yẹ gbàdéhùn láàrin ara yín ọlọ́run ó jọ ọ̀rọ̀ wípé kódà àwọn òbí ẹ̀yin méjèèjì ni wọ́n súnmọ́ yín jẹ lòmíì lọ ẹni lẹ́yìn láàrin ẹ̀yin méjèèjì pé wọn ní bá yín dá síjà gbogbo ìgbà tó ní ẹjọ́ wà pọ̀ ọlọ́run ó jẹ́ pẹ́ fúnra yín ẹ eh, ó need strong determination but tí about you ti so determined ah yóò ní gbádùn sẹ́ríjọ́ tó bá ti ń di pé ní ẹ pé kí ló kọ rẹ Abdulgafar ẹ pé Abdulgafar ẹ lọ́rọ̀ òun afẹ́ sọ lálẹ́ yìí <laughs> àdánwò ni o ee ọ̀rọ̀ tí ń rún lẹ́hùn ẹ fún ẹ ní àwọn alájẹ òde láti Ìbàdàn ní <laughs> lọ́la kí wọ́n wá sọ ọ́ àdánwò ni kò sọ́ọ̀bù pírọ́blẹ́mù yín yọ máa kọ̀mpáùndì ẹ̀yìn ọlọ́mọdé á kọ̀mpáùndì pírọ́blẹ́mù ara wọn. ẹ wọ́nà tẹ́ fi máa mánéèjì crisis àárín ara yín ọlọ́run níjọ́ pọ̀ àmọ́ kò pọ́síbù kọ́ mọ́ sí rárá. bọ́ba ti wá ń wáyé pàtàkì jùlọ ọkùnrin àwọn ìyàwó ní bínú fèyí tá a fẹ́ wí yìí sànkọ́lọ̀ náà lọ dọ́kùnrin ó sì máa ń tó òun dá mọ́ òun náà lọ dá obìnrin ó sì máa ń tí òun dá mọ́ nígbà alukurani ti wá sọ fún wa pé wàlẹ́yìísà zakaru kàlẹ́ òǹzà bẹ́ẹ̀ni kan bá ń sọ fún wa pé gender equality lónìí àbí ọgbẹ́nu ẹ̀sọ́hùn sọ ni àbí alukurani obìnrin àtọkùnrin ò ṣe déédéé àmúkálukú ló ní quality tiwọn bá alukurani ti tó nù ẹ̀rínú quality tọ́lọ̀ ń dá mọ́kùnrin òun ni àlàákìlù èyí tọ́lọ̀ ń dá mọ́bìnrin lárúbáwá ń pè ní àlàáfífà kí ni ìyàtọ̀ méjèèjì ìyẹn ni pé bọ́rọ̀ bá délẹ̀ kéèyàn owó bo ní ọjà sí kó ṣe kí ni ìdí ń já kílù nù o pé bí n bá bínú ìtẹ́ nísìn kí ni outcome ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jáde yìí nísìn bí n bá sọ jáde tán kí ni result ẹ̀ ọlọ́run máa bùn ọkùnrin lẹ́yìn òun ju àwọn ẹ̀yà ẹ má bínú ẹ̀yin ìyá wa o òun ni tí ó fi pọ̀ lọ́dọ̀ tiẹ̀ mọ́lá abdulgafa òun lọkùnrin fi gbọdọ̀ jẹ́ ni ńjẹ́ ọkùnrin náà bá ti wá di pé àjọ náà tán bí owó ni ọlọ́wọ́n sànù rọ ọkùnrin bẹ́ẹ̀ ló ní sùúrù tí ó bá ti wa ẹ̀rọ àwọn obìnrin átífà là ń pè ní emotion àdámọ́ni àwọn máa ń behave emotionally púpọ̀ gẹ́gẹ́ bí tọ̀bí àwọn especially kan fún ọ ni o àmáwé gbowó àṣírí àwọn àfáwé gba <laughs> psychologically tóbìnrin bá wà nígbà tí ń ṣe háìbọ̀ rẹ̀ lọ́wọ́ ó wà very careful ntí ò yóò bínú òun lọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ ní máa ń máa jà wọ́n máa ó ti mọ̀ pé nature tiẹ̀ lásìkò yìí sùúrù rẹ̀ ó increase yẹ torí pé emotionally obìnrin sọ̀rọ̀ handle ní situation bẹ́ẹ̀. ètò wọn ara méjèèjì létí kinní kan àti gbogbo ẹ̀yin tí mo láwọn àtẹnifẹ́ one hundred level àti two hundred àti three hundred àti four hundred sáà máa ju four hundred lọ torí wọ́n ń pè é àfa kan wá fẹ́yàwó mẹ́sàn-án àfa àtẹ̀wò ń tiẹ̀ àfa àtọlọ́run àbí tẹ̀sù àfẹ́sù àwọn àfa wa là ni torí ẹni tí bá ti ń tayọ òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ já fọ́ ọlọ́run bọ̀tí nẹ́sẹ̀nsì ti ń sọ ni pé gbogbo ẹni ó ti níyàwó àti wọ́tọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó àtẹ̀ntí ó tún máa fẹ́ ẹ gbọ́dọ̀ máa rán ara yín létí kinní kan ṣẹ́rí kí ọ̀rọ̀ ó délẹ̀ láàrin ọkọ àtìyàwó ìmọ̀ átífà emotion lobìnrin fi sọ̀rọ̀ ni àbọ́kùnrin náà ni ó fi nǹkan míì sọ̀rọ̀ ni tí ń bá ti fi ń di pé ẹ̀ ìsìgbé ń fi ọ̀tẹ́lẹ̀ náà o kódà ní tìtorí pé kò ṣeé sí ẹ gbọ́dọ̀ máa ní at the back of your mind pé kí wọ́n tó bí ẹ̀yin méjèèjì nínú lọ́wọ́ ìmàfúrì lọ́lọ́run ti kọ́ pé lámọ̀yìn lọ́kọ lámọ̀yìn ẹ dákun gbogbo ẹni tí ilé rẹ̀ bá ń dàrú nítorí ọ̀rọ̀ yìí kò fura sí i. kéyìn kómìnrin náà sáré máa rò àbí kọkùnrin náà sáré máa rò pé ó ṣe bá ṣe pé àwọn tí wọ́n ní kọ́dà bóyá pé wọ́n fi fún ọ náà inú kádàrà àtẹ̀yìn méjèèjì. bẹ́ẹ̀ bá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ mọ̀ pé gbogbo ń tọ́ bá ṣẹlẹ̀ á ẹ̀ náà ni solution kọ́ ni pé a máa wá rán rẹ ní létí ọ̀rọ̀ bànújẹ́ pé ǹsì fẹ́ fi ọ́ tó yẹ bá ṣe pé bàbá kínní <laughs> yẹ bá ṣe ya kínní. níjọ́ téèyàn bá ti rán rẹ létí irú eléyìí ń mọ̀lẹ́bí ni ò dùn mọ́ o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àbí kẹta ìrántí dáadáa mọ́ pọ̀tẹ́yìn ni ń bá sọ̀rọ̀ nísìnyí méjì àti gbogbo ẹni tí òun náà bá fẹ́ wọlé wù mí tó náà mọ̀ ṣàǹfààní níbi ìdáàbà bá yín sọ yìí. àwọn ẹlẹ́mẹ̀ntì mẹ́ta kan bẹ tálkùránì kẹrìmù ni àwọn lòpómúlérò ilé tọ́lá làáfíà ní ẹ bá fẹ́ build a family tí ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ọ wà ń bẹ. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí júwe rẹ̀ fún yín kọ́dà ń sọ àyà tẹ́ ti rí tẹ́lẹ̀ mọ́ tún tún kà nínú sọ́rọ̀tù Rome. سورة الروم بآية 21 بسورة الروم لوا قل واني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون gbogbo létí kan bá ti méṣe nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́n dá padà torí alukurani yóò yé wa pé àwọn pílàsì happy marital life ni ẹ bá gbọ́ pa àárín lọ́kọ-láya kan dùn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mẹ́mẹ́ bọ́kàn bá ti kú òun bẹ́ẹ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ̀ wá sí àdánwò ni kílà kọ́kọ́ olúwaláwa la ṣe bẹ́ẹ̀ nú àmì àwọ̀ ọlọ́run ni bọ́kùnrin bá fẹ́ fẹ́yàwó kọ́ fẹ́ ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ náà má kó mọ́fà àlìjànú ẹlòmíràn láwọn ṣiṣẹ́ débẹ̀ ní kọ́dá àlìjànú là ń fẹ́ nísìn ọ̀tàkọ̀ alukurani o wàmí náà yá ti yá kọ̀lákọ̀lá kún mẹ́n àǹfùsì kún àzùwájà èèyàn ní kò fẹ́ èèyàn àlìjànú ní kò fẹ́ àlìjànú kọ́ ẹranko náà máa sọkọ ẹranko olúwa láti bẹ́ẹ̀ lè tẹ́sùkù nú ilẹ̀ ìhà ìyàwó rẹ̀ nù. No láti lè pé kọ́ ẹ lè rí balẹ̀ ọkàn lára àwọn ìyàwó yín sẹ́rí gbogbo obìnrin tọ́lọ̀ ń bá ṣe ní sákànù fọ́kọ ẹ̀ oko oríire kí là ń pè ní sákànù ẹ pé ìwọ náà ó kéwu ẹ bá ọmọ sùnkún sùnkún nù ní pé nítorí dákẹ́ wọ́ọ́rọ́ fara rẹ̀ balẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ mo fẹ́ fún yín lásàámẹ́ǹtì kan ẹ wo mọ́lá abdulgafari lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nísìnyẹ́ rí i pé yọ yàtọ̀ torí pẹ̀lú ògo ọlọ́run yóò rí sákànù lára ìyàwó ẹ̀ ìyẹn ni pé yóò rí balẹ̀ ọkàn ṣẹ́rí gbogbo ẹni tí sẹ́mọ̀kẹ́tọ̀ bí ọkùnrin ni pé èyàn ó fojú wi tó pọ̀ ń ta <laughs> kọ́ra bí ò ju pé kéèyàn ọmọ wa mọ́tò lọ títì kí wọ́n búyàn léèbú téèyàn ò ní mọ̀dí rẹ̀ <laughs> ẹ èmi àti mọ́là múmínú oníṣẹ́ ń wa mọ́tò lọ́jọ́ kan lọ́nà àdúgbò kan ìfẹ́ dákọ̀ àdúgbò yìí a sì pé professional driver ni wá àwa náà mọ̀ wà ní ọba aláwàdà taxi driver ọláwàdà nígbà tí ó tẹ̀ wá ṣe ẹ má lọ kọ́ mọ́ ń kéwú ọ̀dà á lọ kọ́ wọn. <laughs> nínú àwọn èébú tó kéré nu o ẹlòmí ó bú yàn lé èébú téèyàn ó wò pé kí ni mo gbé ọ nínú tó kéré nu ẹ̀yin ẹlòmí ó rí ìṣòro tó ju bẹ́ẹ̀ lọ́ńtà bọ́t kò sí tó dáa fọkùnrin bíi kó délé àbí kọ́kàn rẹ̀ náà máa sọ fún un pé tí n bá ti délé ọmọọ̀rọ̀ tí ó fi gbé gbogbo kìíní ikú lára mi ìdùnnú ìdùnnú tẹ́ḿpárárì kan kọ̀ wá náà amẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń bàjẹ́ bọ̀ láti ta àyà ṣèkànà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ wọ́n gbà lójú ń ta àbí nǹkan kan ṣe ní ta ọwọ́ afẹ́ ń sunkún gan ọwọ́ afẹ́ wọnú ilé ara rẹ̀ wọ́n sáré nù <laughs> ń sáré tọrọ ọmọ ẹni tó ń gbélé yọ kàn kún fún yìí gbà wọn ò ní gbá yín díẹ̀díẹ̀ náà pọ̀ <laughs> ìbànújẹ́ wà kún un bànújẹ́ àbí pé ẹ wá ẹ wá ń bolẹ̀ rìn lọ sí ẹ má má kó bẹ́ mi o ẹ má kó bẹ́ mi àtàwọn ọmọ mi o kò sí sákànù nù <laughs> bẹ́ẹ̀tù nù kò sí kẹ́sẹ́ sákànù ọlọ́run ó ṣe ìyàwó rẹ̀ ní sákànù fún ọ bọ́lọ̀ ti ṣe ya àwọn ìyá ńlá wa bá ànábì jẹ wọn létí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tá ànábì rí ní téèyàn máa rí tẹ́rù máa báyàn gẹ́gẹ́ bí ọmọ nìyàn anabi wa ní gaaru Hira malaika Jibrilu wa bá kọ gbọ́ pé nìkan ríru ẹ̀ rí ẹ̀rú gbọ́dọ̀ bá ẹ̀rú bá anabi sallallahu alaihi wasallam but kí ni ó gbé kíní ikú lára anabi Khadija anabi délé ó ní kọ́rẹ́jì àti sọ gbogbo ntójú rẹ̀ rí ní gaaru Hira fún ìyàwó ẹ̀ bá ti jókòó yìí sí gbogbo wa la ní kọ́rẹ́jì wa bá délé bàbá yìí lọ́sẹ̀lẹ̀ ń bi wa lónìí ẹlòmíì ọ̀pá ni ìṣó nu <laughs> torí pé tí ó tí ó burú jù ni ó tún ni ó tún fi lé fún kò sí sáka nùnú bọ́tò rere òní ọjọ́ Khadija radiyallahu anha ìyá ńlá wa Khadija kò kìí ṣe fóun náà kan kan ọkọ anabuwa sallallahu alaihi wa sallam ìwọ̀n ara anabi léjì ta anabi náà a. òun ọmọ ń tẹ́lẹ̀ rí o àmì ẹ̀fọkànbalẹ̀ irú yín kaburú ọ̀bà ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí obìnrin rere inú ànábì náà wá ń dùn sallallahu alaihi wasallam wọ́n nígbà tádìjà Khadija rí i pé òun ò tí ì délébù tóun fẹ́ níbi kóun ó gbé kinní ikú lára ní ní mo ní kọ́sìn kan ó dàbí kọ́ mọ̀ ń parun tẹ́lẹ̀ rí i lọ́ọ̀dọ́ ẹ̀ òun ló mú ànẹ́bì lọ ọ̀dọ̀ wárakọ̀ bí nà ọba wárakọ̀ lọ́wọ́ atú pẹ̀pẹ́ rẹ̀ bá ànẹ́bì pé a orí ni torí irun tó wá bá ànẹ́bì Musa lọ́wọ́ abọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n rí fọ́kọ rẹ̀ àbí ọkọ rẹ̀ ọ̀sáré nínú ju ogun tí ń ṣe kó tó wọlé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì from experience wọ́n bá ń rojọ́ ẹlòmíì ọdọ̀mù kí ọdọ̀ onírìnkùnrin kò sí sákàánú ńlẹ̀ rẹ̀ ni o yọ wàá fẹ́ kó e pé nígbà tó wọ́n bá fi wọlé wọ́n ti fẹ́ sùn torí pé ńgbà tí wọ́n bá sílẹ̀kùn fún náà ntí wọ́n kọ wí ni pé olórí ibú bàbá yín wọ́n ti dẹ̀ lọ sílẹ̀kùn fún bóun náà bá bá wọn tí wọ́n èso olùsí yín múro pé ti sùn ní ìṣe ọlọ́run kọ́ sọ wa ń bi irú ilé burúkú bẹ́ẹ̀ àmọ́ ń bẹ ẹ mẹ́jẹ àtànra wa tọ́pọ̀ òun lẹ́lòmíì ó kú wa from office yọ wa lásẹ̀mblì kan jọ lọ gbogbo ẹni tí máa ń gbádùn ilé lọ́ọ̀pẹ́ lásẹ̀mblì gbogbo ẹni tí máa ń gbádùn ilé ọwọ́ akó ẹ eh, ńgbà tí yẹn lọ bí iṣẹ́ láti seven ọwọ́ akílóòsì ń fọ́ ọwọ́ adarí sàṣẹ nílé odi ten lálẹ́ ah kàsára wàláì tí ilé bá dùn tí sákànù tọ́lọ̀ ní kí obìnrin ọ jẹ́ kò ní rí bẹ́ẹ̀ tọ́ waja'ala baynakum mawaddatan wa rahma èyí ń kó ẹ̀yin méjèèjì sínú. pílà ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ jẹ́ kó mí mawadda àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú wọ́n já mọ̀ pé mahaba ìfẹ́ náà ní jẹ́bẹ́ ẹ́ àmọ́ wọ́n ní bí a bá pe nǹkan ní mọ̀wádà ọ wà ní at a higher level ó ju ìfẹ́ lásán lọ alukurani ń bá la ìwà sọ̀rọ̀ wí naturally mo fẹ́ràn ẹ̀gbọ́n àtàbúrò mi àǹtí mi mo fẹ́ràn ẹ̀ àbí àbúrò mi lóbìnrin náà mo ní rẹ̀ bọ́tọ̀lúwa lọ gbọ́dọ̀ ní mọ̀ wá dá ìyàwó rẹ̀ ìfẹ́ tí ẹ gbọ́dọ̀ wá a higher level ìwọ náà ọ bó ti fẹ́ràn ẹ ọgbọ́n rẹ ọkùnrin àbúrò rẹ ọkùnrin tọkọ ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ntí ń jẹ́ kí ilé ó tutù nù o alukurani ló wí o waja'ala bainakum mawaddatan wa rahma pílà ilé kẹta àánú ẹ gbọ́dọ̀ gbogbo ilé tí ọba ti tí ọkọ ọmọ fíìlì ntí ń báyàwó ẹ bí èpò ń lọ bá àdánwò ni. ilé ọmọ wa jó àbí kíní kan ọmọ ṣe ń bò bí ẹlòmíì ó fò wíńdò jáde <laughs> ìyàwó sì ń bẹ ní inú nígbà tí ọ̀sánú ọkàn rí ń rí i pé ìmọ̀ bí àbùkátà mi lọ́dọ̀ eléyìí dé ntọ́ bá bá a kọ̀ gbàpọ̀ bá òun gbogbo ẹni ọba láàánú ìyàwó ẹ ìyàwó tí wọn náà láàánú ọkọ ẹ ẹ gbanú àwọn nǹkan wọ̀nyí ni pillars mẹ́tẹ̀ẹ̀ta Al-Qur'ani jù asakan almawadda arrahma ọlọ́run ó jẹ́ ọ ẹ̀yin méjèèjì o ọlọ́run ó jẹ́ ọ tiwa náà ọjà ìwà ńlẹ̀ tiwa wà ńlẹ̀ àwọn àfa ọlọ́run ò ní jẹ́ ó Allahu ta'ala. mala abdulgafar ọ̀rọ̀ tí yín gbọ́dọ̀ pọ̀ pé mò ń rí tàwọn ti tẹ́lẹ̀ ní àmẹ́yìn lẹ lónìí àtìyàwó rẹ̀ náà. olúwa sọ ayanu al-Qur'an al-Karim tí ó rújú ar-rijalu qawwamuna 'ala dákun ìyàwó farabalẹ̀ kó gbọ́ àrìn dáadáa gbogbo ọ̀làjú tí wọ́n fi fẹ́ kó bá obìnrin òun ni ààrẹ ni pé gender equality kò sọ́gà inú ọkọ àti kíni àtìyàwó bẹ́ẹ̀ olúwa kò rújú olúwa ní bọ́kọ àtìyàwó bá wà nílẹ̀ ta lọ̀gá ar-rijalu qawwamuna 'ala sẹ́rí gbogbo obìnrin tí ń bá ń lè fẹsẹ̀ lélẹ̀ dákun ẹ̀yìn ìyá wa ọlọ́run níjẹ́ rí bẹ́ẹ̀ o ọmọ wa tá à ń sí ìyàwó rẹ̀ lónìí náà ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ o tí ń bá lè sọ pé à wọ ta ni ń jẹ́ bàbá kìíní tóun bá wí fún ni ó ṣe àkọ́dá balùkọ́rá ni ti tó kọ́ òun òun kẹ̀ obìnrin yóò tún máa pé ọkọ rẹ̀ náà nu òun kẹ̀ níbo wọn ti ń bá kìíní bọ̀. kí ni ọ nbolojì ń létí ìyá wa Khadija once again kí relation ìyá ńlá wa Khadija sa Nabi sallallahu alaihi before and after the marriage tí gbogbo obìnrin ó fi tají kọgbẹ́kọ̀ Al-Qur'an al-Karim modern language léde tòní bóòlù anabi rí sí Khadija radiyallahu anha Eh? employer sí ẹmplọyì ni tani ẹmplọyì anabiwa muhammad sallallahu alaihi wa sallam tali ẹmplọyà rẹ̀ ìyá ńlá wa Khadija ṣé nǹkan èyí ń ju nǹkan ká ju yín lọ ẹlòmíì àṣírí wọn ká bò ń lé wọn ju lé àwọn ọkọ rẹ̀ lọ lásán òun lọkọ ò tó nǹkan kan lójú ẹ̀ mọ́ Khadija lọ gba anabi ṣiṣẹ́ sallallahu alaihi wa sallam tí ó máa sanwó oṣù fún un ọlọ́run sì padà wá kọ́ fóun náà ní ó padà di ní ó padà di ọkọ rẹ̀ ẹ wá ní rí gbọ́nú tàǹbì kan pé ìyá ńlá wa Khadija wá ń ràn nẹ́bì létí ìjà kan wá ṣẹlẹ̀ pé à ó tó kẹ́ ẹ máa ṣe kíní sí wa lónìí <laughs> ẹ rántí gbà táwa ń fún yín ní ọ̀wáyé rí obìnrin rẹ̀ nù gbòmìnrin tí ń bá lè pé à òun lòun pàṣẹ ńlẹ̀ kódà but at the same time gbogbo ọkùnrin tó bá wá fẹ́ lò yíwọn náà jẹ́ ọmọ fi ń yan obìnrin jẹ ọlọ́run ọ̀gbà o. àyà kan yìí náà t'Olúwa fi lóun fi ọkùnrin ṣe kò lè à wà kí ọ̀gá méjì ò lè wà nínú mọ́tò ẹ̀rọ obìnrin dáadáa òun ni gbogbo yóò fira rẹ̀ lẹ̀ yóò gbà fàfọ́kọ rẹ̀ lórí bọ́lọ̀ ti fẹ́ àmọ́ lọ́wọ́ ò pé kéyìn wọn wá sọ ọkùnrin di pé yes wọ́n ti ní under control mi lọ́wà lọ́jọ́ ànábì sallallahu alaihi wasallam àfa Abdul Ghaffar wọ́n wá bí àwọn ìyá ńlá wa Aisha precisely radiyallahu anha àpè bá ànábì bá wà ń ta àmọ́ bí ti máa ṣe bọ́bá wà nù lé kí ni máa ṣe ìpèsè wo nìyá ńlá wa fún àwọn tó wá bí wọ́n ní ànábì kí ni máa ṣe nulẹ̀ sallallahu alaihi wasallam كان يكون في مهنة أهلي كان يكون في مهنة أهلي ọ̀gá gbogbo wa yẹnyẹ wọ́n ní níta nẹ́bí máa ṣe tẹ́yìn ọ̀mà tọ́ba wa ń lé pẹ̀lú wa gbogbo sẹ́lẹ̀ ní máa bá wa ṣe sallallahu alaihi wasallam. ìjà kínní wa ibi tó fẹ́ gbé ò nílé gbé ọ̀yà kò ń jẹ́ ń gbé kí ló burú mẹ́. kéèyàn má ríra rẹ̀ pé wọ́n lè mi lọ̀gá a máa wá pàṣẹ tí ò tí ó fà nira torí náà ọjọ́ ti lọ pọ̀tẹ́lẹ̀ yìí tí ọlọ́run ní ká bá yín sọ yìí náà ọlọ́run ò jẹ́ gbọ́ ọlọ́run ò jẹ́ gbà yóò jẹ́ rí lò gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá Kùránì kà yìí ọlọ́run ò jẹ́ kó wà ní fámìlì yín gbogbo àwa tí bá wọn dunnú yìí náà ọlọ́run ò jẹ́ wà ní fámìlì tẹ̀lé kọ̀ọ̀kan wa náà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ àtàdúrà fẹ́yìn náà o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا kọ́lọ̀n kọ́ bá san àwọn dókítà wa ní ẹ̀sùn olóore a rí pé ọ̀rọ̀ tí wọ́n bá